معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته البفولوة ọlọ́wọ́n bá tí ó tún yọ̀nda kí ẹni kọ̀kọ̀wà kí a tún rí ọjọ́ òní ilé tí ṣe ọjọ́ kẹrìnlélógún nínú oṣù Ramadan tó ṣe dédé ọdún ọgọ́rùn mẹ́rìnlá ó lé ọgbọ̀n àti mẹ́jọ lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam lọ sí Madina abẹ́lọ́wọ́ba àlékún ìkẹ́ ọlọ́wọ́ba orí ọlọ́wọ́ba àtàrí ọlọ́wọ́ba kí ó máa bá ìrìn kọ̀ọ̀kan wa ọlọ́lá ilaha illallah ajẹ́rìí kí ọlọ́wọ́ba yìí onìkan ni ọba tó yẹ ká máa jọ́sìn fún bẹ́ẹ̀ ni a sì tún jẹ́rìí pé annabi sallallahu alaihi wasallam ẹ̀rú sí ọlọ́ọ̀bá ni iṣẹ́ ọlọ́ọ̀bá ni àtọ́rọ àlékún kí ọlọ́ọ̀bá anú ọlọ́ọ̀bá orí ẹjẹjẹ tán ọlọ́ọ̀bá fún annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi àtàwọn sọ̀hábà àti gbogbo olùrẹ́jọ́ èyí tí a ń bá lọ oná ni tafsiru suratul baqara ìtumọ̀ suratul baqara èyí tó kí a ti bá dé orí àyà ẹlẹ́kẹrìnlé ní ọgbọ̀n orí àyà ẹlẹ́kẹrìnlé lọ́gbọ̀n yìí oná ni a dúó sí lẹ́yìn tó yẹ sí pé a ti parí ìtumọ̀ àyà yìí insha Allah a máa tẹ̀síwájú níbi tí aláǹfààní àti túwáyà yìí ní ìjòkó ilé tí a ṣe gbẹ̀yìn ní ìjẹta aláǹfààní àti ìjòkó tafsir lánàá nítorí àpé ó rẹra níwọ̀nba insha Allah ta'ala a tẹ̀síwájú lẹ́yìn tí a wáwọ́ Kùránì tán bismillah أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين نعم olúwa ní wàhìtòlìnà lè mẹ́láìkà ti sídò lè adam àsájádù wàhìtòlìnà lè mẹ́láìkà ti sídò lè adam a ti sàlàyé ilé ìbáyìí ní ìjẹta a nípa àwọn ìtumọ̀ ìfọ́síwọ́wẹ́ ilé tí ó ká níbi jùmlá yìí tọ́lá ọba lè gá òun pa àwọn màláìkà láṣẹ kí wọ́n ṣe sujúd wọ́n tẹ̀ fún annabi adam alayhi salatu salam àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ọ̀rọ̀ yìí àti sàlàyé ẹ̀ ní ìjẹta ọlọ́wọ́n bá ìdíkílá sọ pé fasajadu àwọn màláìkà lẹ́yìn tí ọlọ́wọ́n bá alékẹ́lá pa wọ́n láṣẹ fasajadu gbogbo wọn pátápátá ni wọ́n tẹ̀ láṣẹ ọlọ́wọ́n bá pẹ̀lú wípé wọ́n sì sujúd fánàbí adam ọlọ́wọ́n bá alékẹ́lá mú fáwùwá níbi síwájú fẹ́lú yìí ọlọ́ni fasajadu iṣẹ́ tí fáwùí ṣe níbi báyìí iṣẹ́ àtàkìbù ni iṣẹ́ àtàkìbù tààkìbù ni pé a lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọlọ́run bá nìkẹ́lá pa wọ́n láṣẹ lẹ́yìn tọ́lọ́run bá nìkẹ́lá pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run bá bẹ́ẹ̀ fọ́ọ̀rùn yẹn ló túmọ̀ sí pé a lẹ́yìn tọ́lọ́run bá nìkẹ́lá pa wọ́n láṣẹ tán àwọn màláíkà badaru bil imtisali biduni taraddudi wọ́n tara sàsà wọ́n yára tètè tẹ̀láṣẹ ọlọ́run bá láì ronú láì máa ṣe èméjì بدون تردد أه؟ بادروا بالامتثال بدون تردد أه؟ àwọn màláíkà lẹ́sẹ̀kẹsẹ̀ láì lọ́ra láì lọ́ àsìkò lára láì fàjọ wọ́n tẹ́lá sí ọlọ́run bá lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ eléyìí báyìí a ó ń ṣe déédéé bí ọlọ́run bá lẹ́gá fi jú àwọn màláíkà fún wa فلا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون àwọn màláìkà òfin sẹ́lọ́wọ́n bá níbi àṣẹ tọ́lọ̀wọ́n bá lè gẹ́rẹ́ bá pa wọn òfin ya parẹ̀ ويفعلون ما يؤمرون àti pé wọ́n máa tẹ̀lé tọ́lọ̀wọ́n bá lè gẹ́rẹ́ bá pa wọn láṣẹ fún wọn ṣe ìgbàtọ́lọ̀wọ́n bá lè gẹ́rẹ́ pa wọn láṣẹ wọ́n sì sùjúdù fún Nabi Adam ẹ̀rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n sáré tètè sí sùjúdù fún Nabi Adam in ti n bẹnu ọkàn wọn tí wọ́n ti rò nípa ọmọ èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa a ṣe fasad lori èyí ò kọ́ dí wọn ìbẹ̀rù tí n bẹ nínú wọn nípa ọmọ nabi adam pípẹ́ àwọ èèyàn tàà bẹ̀rẹ̀ látorí adam pé a máa ṣe fasad a máa fi aburú hàn lórílẹ̀ a máa tàjẹ́lẹ̀ èyí báyìí ìbẹ̀rù nǹkan tí wọ́n rò nínú ọkàn wọn kọ̀kọ́ dí wọn láti má tẹ̀láṣẹ ọlọ́wọ́n bá tó wọ́n bá pa wọ́n wọ́n ti dè tẹ̀láṣẹ ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá ní fasajadu àwọn màláíkà gbogbo wọn ṣe sùjú illa Iblis ọlọ́wọ́n ní àyàfi ibelis nìkan ai sajada al-mala'ikatu illa Iblis gbogbo àwọn màláíkà ni wọ́n ṣe sùjú àyàfi Iblis nìkan ni ó ṣe sùjú iblis orúkọ ni fún ẹ̀dá kan tó ya olérí bú jùlọ náà ẹ̀dá ọlọ́wọ́n ba aléhì la'inatullah kí láàrín ọlọ́wọ́n bá kúmọ bá wọn ń pè ní iblis wọn náà láwọn ń pè ní shaytan àbí iblis yìí àwọn àfáà ní kí ni iblis àrínà olùmọ̀tá ní orúkọ yíwa mushtaq tá ní orúkọ yí orúkọ lárúbáwá ni orúkọ yí kọ́ orúkọ lárúbáwá ni tó bá ti wá jẹ́ orúkọ lárúbáwá ni ibo náà ti wá mú wọ́n ní ó wà mushtaqun min al-iblas wọ́n yọ láti di al-iblas ìtàkùn ní al-iblas الحزن الناشئ عن شدة اليأس ọ̀nà ni ìbànújẹ́ tó yẹ pé ó máa ń jẹ jáde láti ara ìní agbára ìjákẹ̀kú bí ìkẹ́ ọlọ́run tí ìntí àyí ìjákẹ̀mùná kó níbi oore tó bá lágbára nínú ẹ̀míyàn ìbànújẹ́ tí máa ń ṣẹlẹ̀ síyàn tíyàn bá tí ó bá lágbára náà mẹ́yàn pé èyàn lérò orin má pé orí ti bọ́ fún èyàn orí ire ti bọ́ fún èyàn ìbànújẹ́ tí mọ́ wọ́n ń ṣẹlẹ̀ látara irú nǹkan yìí ẹ̀rọ ìbànújẹ́ yóò sì ní agbára tó ẹ̀tí ọ̀nà sáà fún bí àpẹẹrẹ sí èyàn tó ti jákàmù náà pòun ò lè rí ìgbádùn mọ́ pé ààrẹ yìí wọ́n bá kú ẹwọ́rù ìbànújẹ́ tí ó wà lẹ́mìí rẹ̀ bí ó ṣe lágbára tó ẹ kọ̀m̀píà rẹ̀ ẹ fi ṣe òdiwọ̀n ẹni tó yẹ sí wípé òun ti ẹ̀ òun sì níra kan wípé wàhálà tó ń wà ní ẹ̀yìn ìbànújẹ́ ẹ̀yọ́ padà kú lọ́jọ́ kan sẹ́gbé inú ti ẹ̀ náà ma bàjẹ́ kó wà ní wàhálà ṣùgbọ́n ìbànújẹ́ ìdùnnú kan ó tó máa wà lẹ́yìn rẹ̀ kí oníjẹ́ ìbànújẹ́ pátápátá yóò kú padà fẹ́ wọ́n kúkú ti lé pọ́ wálẹ̀ sẹ́mà wọ́n kúkú ti lóúnjẹ padà ẹ̀wọ́n ẹ̀sàmọ̀ràn kan wọ́n ti ní lọ́bá yá nìsìnyí gbogbo oúnjẹ tó padà wọ́n ìwọ́n ní dọ́lọ̀ padà wálẹ̀ ẹ́ tà wọ́n ní yọ padà gbádùn dókítà sí ní pẹ̀lú gọ́lọ̀ wọ́n ní yóò gbádùn wà so ìran kan pé orí òsì tó padà yóò máa mú ìdùnnú wá lẹ́yìn ìbànújẹ́ ìbànújẹ́ ò ní jẹ́ ìbànújẹ́ pọ́nbélé kò ní jẹ́ ìbànújẹ́ pátápátá tó yíba ní sí yìí so irú eléyìí yàtọ̀ sí ìbànújẹ́ tí máa ń ṣẹlẹ̀ níbi níbi al-iblas ìbànújẹ́ sí iblas ó ní ìbànújẹ́ pé ó máa ń jáde látara wípé kéèyàn ní kí ìlágbára ìjákàmùnà kún lórí kóòrò lè ṣẹlẹ̀ sí ìyàn mẹ́láyé tó bá lágbára ní ẹ̀mí ìyàn tó lágbára tó dógún fún rẹ pé ah ọ lágbára lórí ẹ̀mí rẹ pé orí kan ò lè ṣẹlẹ̀ sí òun má tó wọ́n fi jáde láyé òyí bá ní sí ẹwọ bíbà ló jẹ́ ni pé sẹ́mà wípé ó ti jákà wípé à ojú yìí wọ́n lè fèrí nàmá ẹwọ bírù bànújẹ́ ẹ̀ṣẹ̀ tó ìkìlá àpò ẹ̀ tó jẹ́ sí pé ojú ń dò ojú yẹn fọ́ ṣùgbọ́n wọ́n sì sọ fún pé à nǹkan yìí sì ní solution ó sì padà fèrí nà àwírò àwọn nǹkan ìbànújẹ́ tó bá pé ó bá yẹn tó pé tó lágbára jù lórí ẹ̀mí rẹ̀ ní kó ti mọ̀ pé nǹkan yẹn ò lè ṣe ṣe má irú ìbànújẹ́ tó bá jáde láti bẹ̀yẹn so wọ́n ní òní òní àdìbìláàsì ìkìláàsù yẹn alhuznu nashi'u an shiddati aliyasi fẹ́ìlú rẹ̀ o ni ablasa ablasa tí bá ní sí ìyẹn ni pé èyàn banújẹ́ ní banújẹ́ tí yẹ́ sí pé ó ń dé ògbógbó tí ò ìbànújẹ́ ni tí ò lérò rẹ̀ mọ́láyé a sì nínú àwọn olùmọ̀ tó ní iblis wọ́n ní ismun àìjẹ̀míyù wọ́n ní orúkọ yẹn kìí ṣe orúkọ lárúbáwá kìí ṣe orúkọ lárúbáwá kò yí bá ní sí so wọ́n ní tó rẹ̀ jẹ́ tó wà mamnu min as-sarf lil alamiyyati wal ajamiyya nítorí pé ó jẹ́ orúkọ ó sì jẹ́ orúkọ tí ṣe orúkọ lárúbáwá ó wà mamnu min pé kìí ṣe orúkọ lárúbáwá ẹni tó wá pè ní ìbìlísù yìí ẹ̀dá kan ni tó yẹ sí pé ó ń sẹ̀mí ó ń sẹ̀mí báwa náà ṣe ń sẹ̀mí abara ni ní Iblis abara ẹ̀dá ni abara ni tó ń sẹ̀mí ṣùgbọ́n eléri bú jùlọ náà àwọn ẹ̀dá ni ẹni tí ò lè ráàánú ọlọ́run ọba mọ́ ni ẹni ọba àlékẹ́ ti sẹ́bílé ni ẹni wípé ah, àárín kan pé yóò sì padà túbá tèṣùkọ́ tèṣùkọ́ olórí kan lòun náà wá jẹ́ fún àwọn kíni o àwọn eléré bú òun náà ní àwọn ìjọ tó pọ̀ ó ní àwọn ìjọ tó sí kíni o tó pọ̀ gidigan ó sì ní àwọn ọmọ ogun tí wọ́n ń ṣiṣẹ́ fún minal insi wal nínú àwọn èèyàn àtàwọn àjẹ̀nú ó láwọn ọmọ ogun ní Iblis ṣẹ̀tọ́n ṣẹ̀tọ́n yìí náà àrínú àwọn olùmọ̀tá ní ọmọ láti rí ṣàtọ́nà ayé báyìdà ní tó jẹ́nà ṣàtọ́nà gẹ̀ẹ́nà tí mọ́ ṣẹ̀tọ́n yẹni pé ẹni tó jẹ́nà sáànú ọlọ́run ẹ̀dá ìwá ní ẹ̀dá kan tó ẹgbọ́ lọ́wọ́ bá ìdẹ́kẹ́lá fún ní ètè púpọ̀ anẹ́bì ní káwọn mọ̀sọ̀ pé ṣètọ́n lágbára tó dábá gbé ṣètọ́n lágbára ṣètọ́n mọ́wú ọlọ́wọ́ bá àlékẹ́lá sí fún ní ìkápá láti yí padà sí àwọn ẹ̀dá tó bá wù torí pé olórí àwọn àlìjànú ni ṣẹ̀kọ́n ọlọ́wọ́ bá fún níkàpá láti yí padà sí tó bá wù nínú àwọn ẹ̀dá kò yí báyìí ah, bó ṣe wá wà yẹn ó ti bẹ lọ́wọ́n ba lásìkò kan rí nígbàtọ́ lọ́wọ́n ba alékẹ́lá sí pèlè ọbẹ̀ lọ́wọ́n ba alékẹ́lá pé rọ́bì anfir ni ìlàyọ́ mi bàá fún ọlọ́wọ́n ba mo fẹ́ kó ṣe mí lórí kan mo fẹ́ bẹ̀wọ́ lọ́wọ́n ba ládùá mo fẹ́ bẹ̀wọ́ lọ́wọ́n ba lẹ́bẹ̀ kan mo fẹ́ kó yọ̀ǹda rẹ̀ fún mi anfir ni ìlàyọ́ mi bàá fún ìlàyọ́ mi bàá fún lọ́mi lára mẹ́jẹ̀ ń kú títí dọjọ́ gbọdọ̀ kìyàmà tó fi jẹ́ pé ọlọ́run bá lè kẹlá gba àdúrà ṣẹ̀tọ́n ọlọ́run bá sì fún lẹ́mì gbogbo ẹ̀rí gbọ́ kó sì kú láyé ó dìgbà kí ni ó dìgbà tí ayé bá fẹ́ parẹ́ torí bá ní sí torí pé ṣẹ̀tọ́n náà padà kú ẹ́ kullu nafsin dha'iqatul maut nafsi lòun náà ẹ̀mí lòun náà gbogbo ẹ̀mí ní ذو الجلال والإكرام ويبقى وجه ربك ذي الجلال والإكرام ذي الجلال والإكرام نعم الشيطان يواني ó máa ń dá àwọn èèyàn láàmú púpọ̀ a máa kéré burúkú báwọn èèyàn a máa kó àwọn èèyàn sínà a sì máa fún àwọn èèyàn ní àdéhùn rọ́ ya'iduhum wa yumannihim وما يعدهم الشيطان إلا غرورا ṣètọ́nà ọmọ sàdéhùn fún àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́wọ́ bá lè bí a ti ń sàdéhùn fún wa ní ṣètọ́nà ń sàdéhùn fún àwọn èèyàn rẹ̀ gbogbo àdéhùn ṣíṣe tó ọ̀nà bá ṣe fún wọn já sí àdéhùn kankan ju àdéhùn ẹ̀tàn lọ kò rí báyìí nísìnyí yọ́ ma sàdéhùn fáwọn èèyàn rẹ̀ wípé tó bá jọ́bẹ̀rẹ̀ alkiyama òun kò wọn sínú aljanna tó bá jọ́bẹ̀rẹ̀ alkiyama òun ó fi wọn sílé kẹ́ẹ̀ aléhì láìnàtùlọ́ kílànà ọlọ́ọ̀bá kó ma bá náà nínú àwọn interfiwamẹ̀ fún ṣẹ̀tọ́n ó ọlọ́ọ̀bá fún lágbára láti máa jí tó bá ní hadith kọta na sọ arábí iná ṣẹ̀tọ́nà na yẹ a máa rìn lára ẹnìkọ̀ọ̀kan so ṣetọ́nù máa ń ṣiṣẹ́ lára wa ó máa ń rìn lára wa mẹ́tìrọ̀ dànù bí ẹ̀jẹ̀ ṣe máa ń rìn bákan náà ṣetọ́n inú àwọn iṣẹ́ tó máa ń ṣe o ní pé ó máa ń sọ àwọn ọ̀rọ̀ irọ́ ó máa ń sọ àwọn ọ̀rọ̀ sí àwọn èèyàn rẹ̀ létí ní àwọn ọ̀rọ̀ liyujadilukum láti pé ká máa fi bá yín jiyàn nínú ẹ̀sìn ká máa fi takò yín ẹ́ òun àtàwọn ọmọ ogun rẹ̀ na máa ń ṣe gbogbo àwọn nǹkan báyìí kọ́lọ̀wọ̀n bá kó lára kó ń bí aburú wọn ló fi jẹ́ sí pé ṣẹ̀tọ́ níbi tó ní ètè dé tó dẹ̀ máa ń kéré burúkú báwọn èèyàn dé ọlọ́wọ̀n bá wá ìsọ́ kúrò ibi aburú ṣẹ̀tọ́ ní gbogbo pẹ̀lú gbónú a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim ká má sọ pé mo wá ìsọ́lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba mo sáàdì Ọlọ́run Ọba minash shaitan arrojimu o ma ń jẹ́ bí máìnà o ma ń wá ní túnmà almal'un almal'un arrojimu almal'un ẹni ta lánà o ni arrojimu ó sì ma ń wá ní almarju ẹni tí a ń sọ́kù ta ń sọ́kù ní ti ìbínú ní ti yẹpẹrẹ ẹ̀rí pé àwọn tó bá lọ sí hajj ó níbi tí wọ́n ti máa ń sọ òkú àṣẹ̀tọ́ ìwẹ̀bá ní sí à ilé ìbáyìí kọlọ̀bà kó sàánúwàdì ẹnìkan ní ọ̀nà balógun fúlàní mẹ́ẹ̀ píríntà ní ó ti pẹ́ tí mo ti máa rí bẹ́ẹ̀ jẹ́ tí mo kọ́ rí àyà mí ẹmọ̀gá tó kò ní <laughs> ọkọ̀ iléeṣẹ́ rẹ̀ arọ̀jíìmù ilé yọ ọmọ jẹ́ pẹ̀ ní ọ̀rọ̀jíìmù ni aláyọkọ̀ burúkú gbà ní ọlọ́ọ̀bá kó sọ wá mẹ́ òun ka yẹ̀rọ pó dùn lẹ́nu ẹ̀rọ pé ọ̀rọ̀jíìmù kílẹ̀ jẹ́ ọ̀rọ̀jíìmù ni ọ̀rọ̀jíìmù so ọlọ́ọ̀bá ní ká máa wáyìí sọ kó nígbà burú ṣe tọ́ ṣètọ́nà àmà fẹ́ dàrúmọ́ ẹ̀rọ ríbá ní sí náà a bó ṣe wá bí ṣètọ́nà ṣe wá ní ètè tó yìí ọmọ ń bẹ̀rù àwọn ẹni ọlọ́run ó wá nínú hadith wípé ṣètọ́nà àmà bẹ̀rù ẹ̀rọ ìrìnkọ̀tọ̀ débi wípé tí ọmọrù mọ̀tọ̀tọ̀ bá ń bọ̀ tí pàdé ọmọ ìmọ̀ ń pẹ́ náà rìn fún ọmọ rẹ̀ tó ti pé Umaru orí àmọ́ ó bẹ̀rù débi pé kò tó ẹrú tó lè pàdé Umaru lọ́nà lára àwọn kàrọ́ọ̀mà tọ́lọ̀bà lè kẹ́ sí fún Umaru ibn Khattab ṣetán ní pàdé rẹ̀ ibi tí ó bẹ̀rù Umaru dé bákanáà àfáwà Abu Hurairah ó ti gbá ṣetán mórí báyìí wà nínú sahih wípé anábi sallallahu alaihi àwọn zaka tí anábi bá gbà Abu Hurairah láàrin ìmọ̀ ń kó fún ikúkù pamá ibi tí anábi Abu Hurairah ń kó àwọn dàbínù tó fi yọ zaka tó máa ń kó sí tó bá wá débẹ̀ pé ah, kí ni ń

fẹ́lẹ̀ tàbí pàmílétí àbúrò rẹ̀ bá jùlẹ̀ ọba tó di yọ́mi àbúrò rẹ̀ bá tún tàkì sí kí ní yìí náà tó ń dínà ọ̀dá nítọ̀ gba ẹ̀lẹ̀ inú ọba tó wá àbúrò rẹ̀ tún ti gbódì àbúrò rẹ̀ bá gbà mú gbàbí tó ń jí kó ah ó ní fi mẹ́lẹ̀ àbúrò rẹ̀ ní orin ní fiọ́lẹ̀ ọ̀dọ̀dà nẹ́bí eré báyìí bó ṣe wúyò ní ọ̀dọ̀dà nẹ́bí ah ó ní dákùn mẹ́lẹ̀ tọ̀tọ̀ lọ́nà ń kọ̀ ní kìnnìkan

ẹni yìí sì ni ọ padà fún mi ní nǹkan báyìí fún mi ní nǹkan báyìí ah, àà arẹ́bìnrin èsù gbọgbá mú ṣètọ́ nílùú mú arẹ́bìnrin sọ́dàpọ̀ arẹ́bìnrin ayatul kursi tó fún ẹ̀ òdodo lọ́sọ̀rọ̀ arẹ́bìnrin bó tẹ̀jẹ́ pé kàndógù ni yọ́ ti dẹ́kì ọpọlọ rẹ̀ àmá ilé tó fún ọ̀hún òdodo báwo ló ṣe di ẹ̀sìn báwo ló ṣe di súnnà nítorí ìkọ̀rọ̀rù ànẹ́bì ànẹ́bì fi rẹ̀ ilẹ̀ ni tánẹ́bẹ̀ bá fi ọ̀rẹ́ lẹ́kọ̀ọ́ yìí ṣe kankatákàkọ̀ àmá in ta fi gbàkọ́ wọlé ní ẹ̀sìn ní ìkọrọrùn nàbí kìí ṣe kọbárùn iblis láti gbàwọlé pẹ̀lú kí ni o ìkọrọrùn nàbí fífẹ́rinlẹ̀ tánẹ́bí fẹ́rinlẹ̀ àṣìmọ̀pọ̀nà inúnà àwọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́fì masúlùmọ̀ náà ni àgbẹ̀kọ́ qawluhu wa fi'luhu wa taqriruhu taqriruhu tánẹ́bí ṣe ìlàfẹ́rinlẹ̀ so bá ṣe di pé ayatul kursi ó ṣe di pé

arábìnrin tí ìbá ṣe pé ọlá kan tí ànábì Suleiman ti gbáwájú ń bẹ láwọn bá ní ó ní tí bá ti pé ọláhun ọ̀tọ́ sẹ́nì kankan àtọ̀hún Suleiman ọwọ́n ọba mú ṣetọ́ ni ọwọ́n bá dẹ̀dẹ̀ mẹ́bí òpó tí gbóyìn ọba máa rí báyìí amóhun jùlẹ̀ ìbá ní sẹ̀dá nẹ́bí sọ́lọ́sọ́lá wípé ẹ mọ àwọn ẹ̀dá tó lè gbáwájú yìí kọjá tẹ́yìn rárò pé à ẹ̀ẹ́dí tí mo wà yìí àwọn èèyàn lè gbáwájú mo rí kó fìrì àwọn àlùjànnú àwọn èṣù ń kọ́ so hadith yìí hadith wà ní Bukhari ni alimami Sheikh Al-Albani náà mo wá nínú nínú sífàtù nàbí yìí wọn sífàtù salati nàbí yìí wọn alayhi rahmatullah so díẹ̀ nípa ṣe kọ́ òun náà ní nǹkan tí a sọ yìí ọ̀rọ̀pọ̀ nípa rẹ̀ gan pàdé wájú insha àmọ́ nítorí àsìkò mọ̀kàrá sọ díẹ̀ fún wa nípa ní wọ́n sọ ọ̀rọ̀ tó iblis a rí nínú àwọn ní iblis nínú àwọn màláíkà lọ́wà a sì rí nínú àwọn olùmọ̀tá sọ pé kí ni o wọ́n ní kò àwọn màláíkà kò wọ́n ní kò sínú àwọn màláíkà wọ́n nínú àwọn àjẹ̀nú lọ́wà now a àwọn tó sọpọ̀ wà náà màláíkà wọ́n ní torí pọ́lọ̀wọ̀ bà lékẹ́lá nígbàtọ́lọ̀wọ̀ bà lékẹ́lá ń pa àwọn màláíkà láṣẹ mí báyìí ọlọ́wọ̀ bà lékẹ́lá kó ìbìlì ìṣúnà papọ̀ mọ́ pé wa idh qulna lil malaika wa idh qulna lil malaika isjudu li Adam àbí asọ́fọ́ àwọn màláíkà bí káyé sùjúdù fún ànábì Adam fasajadu gbogbo wọn sì sùjúdù illa Iblis àyàfi Iblis nìkan wọ́n ló túnmọ̀ sí pé Iblis náà wà lára wọn ọlọ́nà ọba àdíkà sọ pé òun nìkan náà àwọn màláíkà ní òsèké ni ní òsè sùjúdù wọ́n ní dẹ̀lílù ni ẹ̀ so wọ́n ní tó bá yẹ pé Iblis ọba sínú àwọn màláíkà ni amúrù yẹn ọ̀bá ti máa ìdájókọ ìpanilásẹ̀ yẹn ọ̀bá ti máa bá wọn wí tó bá àwọn màláíkà lọ́lọ́ ní kó se kíni kó èsù jù tí ọ̀bá sínú àwọn màláíkà bóòlù sí wá kàn ajẹ́pọ̀lọ́ wọn bá wọn wí nìyẹn bí bá wí tá àmọ́ pọ́lọ́ wọn bá ń bá wí tí gbogbo àti gbàgbó òun náà wà náà tọ́lọ́ bá ń bá wí tọ́lọ́ bá gẹ́sì jẹ́ kó ya pé òun nìkan ló yarí wọ́n ní dẹ̀lílù ní pé wọ́n ní málàkù ní àwọn màláíkà ni so wọ́n ní àmọ́ yíyarí tó yarí yìí tó takò àṣẹ ọlọ́run báyìí òun ló fi di ẹni tí ó di ẹni tó lọ́sọ̀ sí ìyẹpẹrẹ àti kó jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba nígbàlẹ̀ fi yọ jáde kó náà wọn jọ màláìka tó bá àwọn ń kọ́ òun wọn àti ní sùn. wọ́n ní tabawonu aya ní illa iblis àyàfi ìbílísù nìkan wal aslu ah, fil mustatna ìpìlẹ̀ nínú mustatna ìtaba sí àdáyẹn rí ẹ̀ tàbá dápàyọ nínú ọ̀rọ̀ wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ pé an yakuna dakhilan tahta ismil mustatna minhu pé òun náà wà ní orúkọ òun náà wọ́n ní ìpìlẹ̀ ni pé òun náà wà lára nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pípa yọ̀ ń kó hmm? so tí tàbí rí dẹ̀lì qaida ni ya pé al'aslu fil mustathna an yakuna dakhilan tahta ismi al-mustathna minhu hatta yaquma dalilun ala annahu kharijun anhu tí tàbí rí dẹ̀lì dúpé kò sí lára wọn kò yí báyìí sí nínú àwọn tí wọ́n sa irú ìròrí ilẹ́sà tó ń gbà wípé ìbìlísù wà pẹ̀lú àwọn ẹ̀rí oní ibn abbas wà bákanáà ibn mas'ud àti ọ̀pọ̀lọpọ̀ àwọn mufassiru wọ́n gbà bẹ́ẹ̀ wípé iblis sínú àwọn màláíkà ó wà náà àwọn màláíkà ibn abbas ibn mas'ud àti jumhurum minal mufassirin àwọn apákejì wọ́n ní iblis sínú àwọn màláíkà wọ́n ní kò sínú àwọn màláíkà wọ́n lẹ́rìí tàwọn

so wọ́n ní ajẹ́ pé pẹ̀lú àyà yìí o ni aslul jin o ni ìpìlẹ̀ àwọn àjànú ẹgẹ́ bó jẹ́ pàdébí adam náà o ni aslul ins o ni ìpìlẹ̀ àwọn mẹ́yàn àti pé tabawo ibilis wọ́n tó ní dẹ̀lú ẹlẹ́kejì ní pé tabawo ibilis ibi tọ́lọ́wọ́n bá ti dáa nínú iná nínú àwọn náà lọ́wọ́ bá ti dá ibilis ibi flame lọ́wọ́ bá ti dá ibilis

àmọ́ látara àwọn ní àmọ́ pẹ̀lú ẹ̀rí pé ibi tán ti dá yàtọ̀ sí ibi tán ti dáwọn màláíkà yà jẹ́ pé yàtọ̀ sí wọn nìyẹn àwọn tó sì dá láti bí náà òun náà àjànú àbẹ́ẹ̀kọ́ ni so wọ́n ní pẹ̀lú ilé ìbáyìí wọ́n ní àjànú lọ jẹ́ o wọ́n yẹ́rì ẹlẹ́ẹ̀kejì ni tí ò fi jẹ́ kaná màláíkà wọ́n ní bákan náà wọ́n ní pé ìbìrí ìṣẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ni pé ó ní zòríyà ó ní àwọn àrọ́mọdọ́mọ ó ní àwọn ọmọ àwọn màláíkà òdẹ̀ ní zòríyà báwọn màláíkà mẹ́ bí ma ní wọ́n ní zòríyà wọ́n ní àwọn arọmọdọ́mọ àwọn tí wọ́n sàárú ọ̀rọ̀ ilẹ́ sà ó ní àfáwà al-Hasan al-Basri àti àfáwà Qatada bin àtọ̀rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ àtọ̀rọ̀ ẹlẹ́kejì ó rọrùn ká fi jẹ́mì rẹ̀ ní a lè kójọ papọ̀ táfàgbọ́yé kẹyọ pé ọ̀rọ̀ ni ò tí takora wọn kò yí báyìí sí Imam Ibn Qayyim wá ní as وأن القولين في الحقيقة قول واحد wípé méjèèjì ọ̀rọ̀ méjèèjì tí àwọn olùmọ́sọ yìí في الحقيقة nípa pàlódodo قول واحد ọ̀rọ̀ kan náà ni méjèèjì ń já sí pé ìbìlísù ń kọ́ o كان من الملائكة بصورته pẹ̀lú súrọ̀ bọ́lọ̀un ṣe dáa nínú àwọn màláíkà lọ́wà pé àwọn tó sọ pé náà màláíkà náà wà

àti aṣìlò rẹ̀ níbi tọ́lọ̀wọ́ bá ti dá níbi iná kìí ṣe màláíkà pẹ̀lú aṣìlò rẹ̀ àti mọ́dá rẹ̀ nítorí ẹ̀ ló fi sẹ́lọ́un nítorí pé mọ́dá rẹ̀ mọ́dá kìí ṣe núù ẹ̀rin gbọ́ kìí ṣe bí núù lọ́lọ́run ti dá ló fi sẹ́lọ́un mọ́dá tọ́lọ́run bá fi dá àti aṣìlò rẹ̀ lọ́kàn tó fi sẹ́lọ́un bá àmọ́ súrọ̀ rẹ̀ súrọ̀ màláíkà ni jamiu ta ni o àtàwọn tó méjèèjì ṣe ọrọ papọ̀ ọ̀rọ̀ wọn na m? na m a nítorí pé iblis kánàmì náàrí nínú náà lọ́wọ́ bá ti dáhùn tí ẹ̀ nínú àwọn náà ni wọ́n asùlù ìmàláíkà ti mìnú asùlù àwọn nínú ni inú ti dáhùn نعم، wọ́n ní fannáfi kàunáhù minalmala'ika àwọn tán sọ pé èsù sínú àwọn mala'ika wal musbitu àtàwọn tán sọ pé wà náà mala'ika yàtàwárọ̀ dá alama hallin wahidi wọ́n láwọn méjèèjì ibì kan ni wọ́n ti jáde ààyè kan náà ni wọ́n náà ti jáde kò yí bá nìsí náà a ilé ìbáyìí nìkan tí Al-Imam rahimahullahu ta'ala tí sọ nípa ayayi àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ tó wá pọ̀ tó wá sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ dáadáa nípa ayà yìí pé mẹ́lá àì Iblis ṣe nípìlẹ̀ sọ́wà pẹ̀lú àwọn màláíkà ni àbí ó padà jẹ́ni tó wà nínú wọn ní ìgbẹ̀yìngbẹ̀yìn òyíbá ní ṣe yìí àárí ẹgbàwá kan tí a fáwà ibn Jarir al-Tabari tó gbàwá wọ́n ni haddathana Abu Kurayb haddathana Uthman bin Sa'id wọ́n ni Abu Kurayb sọ fún wa wọ́n ni Uthman bin Sa'id sọ fún wa haddathana Bishr bin wọ́n ní Iblis Ibn Abbas sọ pé Iblis ń kọ́ o wọ́n ní ó jẹ́ ìkan nínú àwọn màláíkà ó jẹ́ ẹ̀yà kan nínú ẹ̀yà àwọn màláíkà tó yẹ́ tí wọ́n ń pè wọ́n ní aljin ẹ̀yà kan nínú ẹ̀yà àwọn màláíkà ní jẹ́bẹ̀ tó yẹ́ pé khuliqu samu wọ́n dá wọn látara àwọn ẹ̀nẹ́ni láwọn ẹ̀yà yìí àwọn wọ̀nyí wọ́n dá wọn látara àwọn náà ní báyìí ní mẹ́láíkà láàrin àwọn mẹ́láíkà wọ́n sí wà wọ́n ni wà káàna ismuhu alharif ipé ókọ̀ rẹ̀ a sì máa jẹ́ harifu ókọ̀ rẹ̀ tí ń jẹ́ súnà rẹ̀ gaganu wà káàna khazina min khizalil janna wà kan nínú àwọn olùṣọ́ aljanna ni khazinan من خزان الجنة آه قال ابن عباس وخلقت الملائكة كلهم من نور غير هذا الحي àwọn màláíkà yóò wá wátá ọlọ́run bá lè kíra dá wọn látara ìmọ́lẹ̀ yàtọ̀ fún àwọn ẹ̀yà yìí nínú àwọn ẹ̀yà màláíkà ẹ̀yà tí wọ́n dá ìbìlísù látara rẹ̀ nínú àwọn ẹ̀yà màláíkà yìí òun nìkan àwọn nìkan wọ́n dá ní àtara inú náà ṣùgbọ́n àwọn màláíkà yòókù wọ́n dá wọn láti bí inú ìmọ́lẹ̀ kò tí yíba ní sí wọ́n dá wọn yòókù látara ìmọ́lẹ̀ òun nìkan tó ń wá nínú àwọn ẹ̀yà ìran àwọn màláíkà kan ní wọ́n dá láti bí iná mo ṣe mistake lẹ́ẹ̀kan tí mo ń ka ọ̀rọ̀ yẹn kò yíba ní sí kana khazinan min khuzan khuzan ni ó yíba ní sí yìí khuzan khuzan yẹ jẹ́ jami'u fún khozin kò sí yẹba ní ti ó jẹ́ ìkan nínú àwọn màláíkà tí ń ṣọ́ iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ kana khozinan min khuzani aljanna kò yẹba ní sèkú mo fi ṣe ìsìdrọ́kì mistake tí mo ṣe lẹ́ẹ̀kan níbi ìgbà tí mo ka ọ̀rọ̀ yẹn kọlọ̀bà ní kílákí ó sáré kọ̀ọ̀kan kó tún gbogbo wa ṣe náà Ibn Abbas wá sọ wípé bí òun ṣe rí nìyẹn wípé àwọn màláíkà yòókù ọlọ́run bá dá wọn látara ìmọ́lẹ̀ ṣùgbọ́n òun ti ẹ̀ ọlọ́run bá dá ohun àtàwọn ìyá ti ẹ̀nà àwọn màláíkà ọlọ́run bá dá wọn látara inú náà wọ́n dá wọn láti bí márìjì náà ni wọ́n ti dáwọn mi márìjì mi náà o náà lìsánù náà àwọn ẹ̀nà alẹ́dì yakúnù min ha ilé tó ẹ́sì pé ó ma ń wà níbi etí iná tí iná bá ń jò ilé tí ma ń wà níbi òkè yẹn bí àwọn ẹ̀nà yẹn látara bẹ̀ wọ́n ti dá àwọn àlìjẹ̀nú tó kù kò yí báyìí nísìnyí àmáwọn èèyàn wà khuliqal insanu min tin àwọn èèyàn ọlọ́run bá dá wọn láti rí ẹ̀rọ̀fọ́ ni ó ní fa awwalu man sakana al-ardu al-jinn fa awwalu man sakana al-ardu al-jinn àkọ́kọ́ àwọn tó kọ́ gbé orí ilẹ̀ ọlọ́wọ́ bá ní kẹlẹ́wà gbé ìbílísù dìde sí wọn kọlọ jà wọn lógun ó gbé dìde ó fi wọ́n ṣe olórí àwọn ọmọ ogun kan náà wọn màláíkà wa hum hadha al-hayy alladhi yuqalu lahum al-jinn wọ́n ní àwọn sí ní àwọn ẹ̀yà àwọn màláíkà àwọn ẹ̀yà àwọn màláíkà tọ́lọ̀ ma gbé dìde ìlà àwọn ẹ̀yà àwọn màláíkà tán pè ní al-jinn àtàwọn ọmọ ogun rẹ̀ tán wà pẹ̀lú ẹ̀ pa àwọn àbìjẹ̀nú hatta alhaqahum bi jaza'iril buhur wa atrafil jibal ó sì lé wọn títí tó fi lé wọn lọ síbi àwọn inú odò àwọn orí ilẹ̀ tó wà nínú odò àti àwọn etí etí òkè falamma fa'ala iblisu dhalika ightarra fi nafsihi wọ́n nígbàtí iblisu wá ṣe iṣẹ́ yìí tó ṣe láti yọrí ọwá gbàtànjẹ pẹ̀lú ara rẹ̀ ó rò pé òun ti wà ní òun ti rí nǹkan kan ṣe ó ríra rẹ̀ fàkọ́lá kọ̀rìsọ̀nà àti ṣe án lámíọ̀sánà ìhù áhàdù ọwá sọ pé àà ah, mo ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí báyìí ọwá jọ rẹ̀ lójú kọ́lá fàtọ́lá Allahu ala dhalika min qalbihi ọlọ́run bá wá rí tí ń bẹ lọ́kàn rẹ̀ ọlọ́run rí tó wà lọ́kàn rẹ̀ tó fi pamọ́ tí ò jẹ́ kẹ́rẹ̀ malaikatu alladhina kanu ma'ahu àmọ́ àwọn màláíkà tán wà pẹ̀lú ẹ̀tẹ́jọlọ jagun ní àwọn ọmọ tí ó wà ní ẹ̀mí rẹ̀ sẹ́m páwọn ọmọ kọ̀kọ̀ àmọ́lọ́wọ́ bá lè kẹ́lá ti máa tó pọ́nà bá gbogbo nǹkan faqala Allahu ta'ala lil malaikati alladhina ma'ahu wọ́n lọ́wọ́ bá mujibina lahu àwọn màláíkà wá dá Ọlọ́run bá lóhùn pé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima sí Ọlọ́run bá lè kẹ́lá tó tún fẹ́ dá sórí ilẹ̀ ní àwọn tí ó máa ṣe bàjẹ́ gẹ́gẹ́ bí àwọn tí a ẹ̀sẹ̀ pátẹ́yìn àwọn tí ó máa ta ẹ̀jẹ̀ lẹ̀ kama afsadatil jinnu wasafakat adima ẹgbẹ́ bá wọn àjẹ̀nú ṣe bá ilẹ̀ jẹ́ tán tàjẹ́lẹ̀ tàwà pàwọn ìwà innama ba'athana alayhim lidhalika nítorí nítorí nítorí wọ́n sì ń ṣe ilẹ̀ lórí gbíwà dìde bí ká lọ bá wọn jà faqala ọlọ́run bá ní kọ́ sọ pé inni a'lamu ma la ta'lamun èmi ọlọ́run bá nímọ̀ nípa nǹkan tí ẹ̀yin nímọ̀ nípa rẹ̀ yaqul wọ́n lọ sọ wípé inni qad ittala'tu min qalbi iblisa ala ma lam tattali'u alayhi min kibrihi wa iftirarihi pé n tọ́nà ọba ń sọ ní pé èmi ọlọ́run bá ti rí ń tọ́wà ọlọ́wọ́n bá dékẹ́lá wá ní kó yẹ̀pẹ̀ kan gbé yẹ̀pẹ̀ tó fi dá nábi adama sókè kan gbé dìde fàkọ́lápọ̀lọ́wọ́ adama min tí ní láàzìlì ọlọ́wọ́n bá dékẹ́lá wá dá nábi adama látara ẹrọ̀fọ̀ tí ń fà ẹ́ ẹrọ̀fọ̀ tó mọ́ ń fà nígbà pé èyàn bá ro wọ́n ní wàláàzìbù oní ni aláàzìjù asol min hama imasnunin munti òun náà ni ẹrọ̀fọ̀ tó yẹ sí pé ó mèsì papọ̀ mọ́ ara wọn tó lè tí ń fà látara ẹrọ̀fọ̀ tó gbẹ tí ń rùn ní wọ́n ti dá nẹ́bí adam wà iná makána hama a masnunan ba'da turab wọ́n lè ó jẹ́ ẹrọ̀fọ̀ tó gbẹ tí ń rùn ó dẹ̀ ẹrọ̀fọ̀ tó gbẹ lẹ́yìn tí ó wà ní yẹ̀pẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fa khalaqa minha ádámá biyadihi látara bí báyìí lọ́wọ́ bá lè kí dá náà bí ádámá pẹ̀lú ọwọ́ rẹ̀ qala fa makatha arba'ina laylatan jasadan mulqa anábi ara táàkàn fílẹ̀ bẹ́ẹ̀ ta jùlẹ̀ fàkánà iblisu ya tihi fayadribuhu birijilihi bí anẹ́bí adama tí wá wà ní ara bọ́rọ̀ gidi táàkàn gbélẹ̀ fógójì ọjọ́ tí ó ti sẹ́mi lára rẹ̀ jìbìrìlọ ìbìlísù ọmọ wọn bá fayadribuhu birijilihi yọ ma ay ayùsọ́wìtù yọ mọ̀ pariwo anẹ́bí adámọ́ mọ̀ pariwo qala huwa qawluhu ta'ala wọ́n ní Ibn Abbas sọ kóhun ní gbọ́nà náà tó sọ pé min salsalin kalfakhar yaqulu a wípé adá nabi adama níbi sọ̀lsọ̀l tó dàbí fàkọ́r ìyàkóòlù kàṣẹ́yì almunfarij alẹ́bí lẹ́yìsàbí musmit ọ́dá ẹgẹ́ bí nkankan tí ò lè sọ̀rọ̀ ó ní àṣẹbáṣẹdá nabi adama tẹ́lẹ̀ ni qala summa yadkhulu fi fihi wa yakhruju min duburihi àìbìnà àbá sí ní ṣètọ́nà wa kó sí ànábì adama wàyádùkúlù min dúbùrìhì wàyákùrùjù min fíhì yóò tún gbà rẹ̀ wọlé yóò tún gbà rẹ̀ jáde sun maya kúlù lẹ́yìn yóò zai pé lasta shay'an eh lè sọ́sọ́lá yóò sọ fún sọ́sọ́lá yẹ pé lasta shay'an o jaman kankan so ibá rí yóò sọ pé ìwọ tó jaman kankan so yóò máa bọ́rọ̀ lẹ́rọ tó wà sọ pé wà láìí sùlítù àríkà láàhùlìkánnàkà kódà tó bá dámi dáọ ipa oòrùn pátápátá ni níwọ̀ ìwọ̀tọ̀ german kakai tó yí bá wàlà ìsù lítà àléyà tó bá jẹ́ pé mìíràn fún ní kàpá lórí rẹ̀ ní pa ọrùn ni níjọ ẹ̀sìsì ní pa ó dánù rẹ̀ wàlà ìsù lítà àléyà àmọ́ tó ẹkọ́ wọn fún lágbára lé mi lórí láàṣìyànnàkà ìmọ̀ yapa rẹ̀ ni èmi bá fi mí ṣe lórí ilẹ̀ lórí àgbákò ní pa ọrùn ni bá fi ọ́ ṣe lórí ilé mi lórí àgbákò ní torí nígbọ́ tí ẹ now qala falamma nafakha Allahu fihi min ruhihi Ibn Abbas ní nígbà tọ́nà wà ní kẹrẹwà fẹ́ ẹ̀mí sí tó fi ẹ̀mí rẹ̀ tó fẹ́ ẹ̀mí rẹ̀ sí anábi Adam lára atati nafkhatu min qibali ra'sihi wọ́n ní ìfẹ́mí sí láti bí orí ni wọ́n ti fẹ́ sí anábi Adam lára wọ́n ní fàjáàlá láyé jìrì ṣe òmìn ha fi jásàdìhì ìlà sọ́rọ̀ lahman wadaman ọlọ́wà bẹ̀rẹ̀ sí di pé nǹkankan ò ní kọjá ní ara nẹ́bí adam nínú ẹ̀mí nínú nafkọ̀ yìí ìlà sọ́rọ̀ lahman wadaman àfikọ́mọ̀ di ẹran àti ẹ̀jẹ̀ sẹ́n pé gidi ní nǹkan táwọn wọn mọ́ ni akọ́lọ́wà tẹ́lẹ̀ so falamma intahati nafkhatu ila surratihi nadhara ila jasadihi fa'ajabahu ma ra'a min jasadihi ìgbà tí ìfẹ́ mi sí lára yẹn tí ń bọ̀ látorí ṣe pé bí ṣe ń bọ̀ láni gbogbo ti bí tí ẹ̀mí yẹn ti ń kọjá bẹ́ẹ̀ ló ń dẹran bẹ́ẹ̀ ló ń di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń kọjá tí bẹ́ẹ̀ lẹ́ran sí sí ń dẹran ó nígbà tí ẹ̀mí tí wọ́n fẹ́ sí lára àgbà tó wá débi ìdodo rẹ̀

kó dìde fúyà kò bá lágbára ti débẹ̀ fọwọ́ qaulullahi ta'ala fọwọ́ qaulullahi ta'ala Ibn Abbas ní onígbónà ọ̀rọ̀ bá tó sọ pé wa kana al-insanu ajula ọmọ ẹ̀dẹ́ yà máa kánjú púpọ̀ ọmọ ẹ̀dẹ́ yà sí kíní o ọ jẹ́ ẹni tí máa kánjú púpọ̀ Ànábì Ádámà àti ìparí ìṣẹ̀dá rẹ̀ dédé rí dodo náà ni أي قال ضجر لا صبر له على سراء ولا ضراء يبقى anábi adam ọjà ni tí ó kájú tó ẹ́ sí pé kò sí sùúrù fún ẹ́ ọjẹ́ tó jarù ní ẹni tó ń kájú ni kò yí bá sí yìí lọ́yẹ́ sí pé kò ṣe sùúrù kò sí sùúrù fún látara bó ṣe rí ara rẹ̀ tí ọlọ́run bá líkẹ́ látó dáyẹn kò yí báyìí nísìnyí ìgbà tó rí báyìí kò ṣe sùúrù ma wọ́n fẹ́ sáré wọ́n fẹ́ kánjú dìde látara pé ó rí ra rẹ̀ ní ẹni tí ó ti pé ṣòlótọ́ pé kò sí sùúrù fọ́mẹ̀dé ènìyàn náà nígbàtí lásọ̀rọ̀ láhú alásàrọ̀ alásàrọ̀ in wà látọ̀rọ̀ nígbàtí nǹkan dùn bá ṣẹlẹ̀ sọmọ èdè ènìyàn ọmọ èdè ènìyàn sábà sí sùúrù nígbàtí nǹkan ìdí ránà bá ṣẹlẹ̀ sọmọ èdè ènìyàn ọmọ èdè ènìyàn sábà dé sùúrù qala falamma tammati an ní nígbàtí gbogbo ìfẹ́mi lára ìwá pé táwáwátá tó dé gbogbo ẹsẹ̀ tó dé bí tọ́yẹ kó dé gbogbo ara rẹ̀ tó pé àkọsà ìgbà ní ní Ànábì Ádámù wá sín gbàtánà bí adama wá sí faqala alhamdulillahi rabbil alamin alábi adama wá sọ pé alhamdulillahi rabbil alamin bí ilhamillah pẹ̀lú kọlọ̀wọ̀n bá alẹ́kẹ́lá lónìí gbólóhùn ló fi gbólóhùn yìí ma faqala allahu lahu ọlọ́wọ̀n bá alẹ́kẹ́lá sọ fún wọ́n kọ́lá thumma qala Allahu ta'ala lil mala'ikati alladhina kanu ma'a Iblisa wọ́n lẹ́yìn náà Ibn Abbas lẹ́yìn náà lọ́wọ́ bá ikẹ́ sọ fáwọn màláíkà tán wà pẹ̀lú Iblis kọ́sọ̀tàn àwọn tán wà pẹ̀lú Iblis náà àwọn màláíkà yàtọ̀ fáwọn màláíkà tí ń bẹ sí ní sánmà ọlọ́ọ̀bá sọ fáwọn màláíkà tó wà pẹ̀lú Ìbílísì pé òsùjúdù lè adam ọyẹ́ sí sùjúdù fáwọn nàbí adam báyìí fasajadu kulluhum ajma'i gbogbo wọn yẹn wọ́n sí sùjúdù illa Ìbílísà aba wastakbara Ìbílísù nìkan òun ni ò sí sùjúdù aba ọyarí ọtakú olóhun ò ní sí wastakbara ó dẹ̀ sì gbéraga sásì ọlọ́run ba naam a nítorí nǹkan nítorí kúbúrú àti ìtìrọrù tó wà ní mẹ́rẹ̀ ẹ́ lima kana hadatha nafsuhu min al-kibr wal iftirar fa qala la asjudu lahu àwa sọ pé èmi ò ní ṣe sùjúrù fa adama wa ana khairu minhu èmi torí pé mi lóore jùlọ wa akbaru sinnan èmi sì dàgbà jùlọ ẹgbẹ́ rẹ̀ wá ní mọ́ ṣe ibi tẹ́jú mi ló fi dá wa aqwa khuluqan tàbí ká sọ pé wà á kọ́ wá kọlùkọl èmé sì dágbára ní ẹ̀dá mọ́ lágbára akọwà kọlùkọl èmé lágbára ní ẹ̀dá jùlọ kọlákọta ni min náà wà kọlákọta hu min tin dá èmé látara iná òsìdáhùn látara ẹ̀rọ̀fọ̀ ìbìlísì sọ wípé iná lágbára ju tó ìnù lọ kọ́ọ́lá falamma aba ìbìlísà falamma aba ìbìlísù àyásùdá àbìlásà ùlọ ìgbà tí ìbìlísì wá yarí pòhùn ní ṣe sùjú ìgbà ilẹ̀ ọlọ́run ọba àlékẹ́lá wá kiri búba ọlọ́run ọba àlékẹ́lá àbìlásà ay ayasahu min alkhairi kullihi ọlọ́run bá lékẹ́ ajé kó yé pé òòlé ọlọ́run bá mú ọkàn rẹ̀ kú omi pé yóò rere má nígbèsí ayé rẹ̀ orí kan òlé bá ọmọ pẹ̀lú tó ṣe ó ṣe rí gúnyányánu ayasahu allahu min alkhairi kullihi wàjáìlahu ṣètọ́nà rajiman ọkúbàtà lè máa síyàtìhì ọlọ́run bá lékẹ́ lábá ṣe ní ṣètọ́n ó ṣe ní ẹni tó jìnà sáànù ọlọ́run bá rajiman ẹni tá gbé ṣépè ẹ̀kúbàtà lè máa sí yàtì kọ́ ma jẹ́ ìjìyà fún ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀ yẹn súnmà allama adam al'asma akullaha lẹ́yìn náà ọlọ́wọ́n bá ní káwà fi gbogbo ìmọ̀má anábi adama ó fi gbogbo ìmọ̀ orúkọ gbogbo nǹkan ó fi ma anábi adama wàhíyà àbíhìl asma wàhíyà òun sì ní àwọn orúkọ tí àwọn èèyàn fi mara wọ́n yìí insanun wàdábàtún وأرض وسهل وبهر وبحر وجبل وحمار إيا نيو دابا نيو أي أدونيو نيو كتا كتا نيو بوبوين وأشباء ذلك من الأمم من الأمم وغيرها أتعوان تتن جبا ينونا وعوان تتن جويلي وعوان الأمة أتعوان مي ثم عرض هذه الأسماء على أولئك الملائكة ọlọ́wọ́n bá lékẹ́lá wá kó gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ẹ̀dá wọ̀nyí tọ́lọ́wọ́n bá lékẹ́lá fi orúkọ rẹ̀ mànẹ́bí ádámẹ̀yìn ọlọ́wọ́n bá lékẹ́lá kún wá sọ́dọ̀ àwọn màláìkà yẹn yaani almalaikata alladhina kanu ma iblis wọ́n ní fi ìmọ̀ rẹ̀ mọ́ ànẹ́bí ádámẹ̀yìn ọlọ́run bá àdékọ́lá kó wá fáwọn màláìkà yìí kò yí bá ní sí yìí náà ẹ̀yìn tí màgbé kàtà ń pè ní àsàmù òun náà ni afẹ́fẹ́ gbóná afẹ́fẹ́ gbóná gidigan tí ma ń jáde látara ná ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bá àdékọ́lá ti dá wọ́n níbẹ̀rẹ̀ lọ́wọ́ bá àdékọ́lá ti dá ìbílísù àtàwọn yòókù rẹ̀ tí wàkọ́ọ̀lẹ̀ láhùn mọ́lọ́ọ̀bá igá sọ fún wọ́n pé àbíúni bí asmá ìhá ula ẹ fún mi nírò nípa gbogbo fàwọn kan wáyé yakúlù àkùdìrúni bí asmá ìhá ula ẹ fún mi nírò nípa àwọn ilé inkuntum sọ̀dìkì bá ipò dúdú ní ai inkuntum tàìlẹ̀múnà a lam ajal fil ardi ìgbà táwọn màláíkà tí wọ́n mọ ilé ìbáyìí a wípé ọlọ́wọ́n bá rí kíọlá tán ma ilé ìtọ́lọ́wọ́n bá rí kíọlá fi mọ̀ wọ́n yìí ní pé ọlọ́wọ́n bá rí kíọlá ó mọ̀ nípa ìmọ̀ kọ̀kọ̀ tẹ́nìkọ́ ọmọ kò yí bá rí sí yìí táwọn màláíkà náà sì mọ̀ kọlu subhanaka wọ́n sọ fún mímọ́ ni fún rí ọlọ́wọ́n bá ay tanzihan lillahi min an yakuna ahadun ya'lamu al-ghayba ghayruhu pé mímọ́ ni fọ́lọ́wọ́n bá afọ́lọ́wọ́n bá mọ́kún bí ká sọ pé nìkan ma yìí ma kọ̀kọ̀ yàtọ̀ fún ọlọ́wọ́n bá hmm, wa tubna ilayk a sì ṣe ìtúbá lọ sọ́dọ̀ rẹ̀ lọ́wọ́n kò yí bá ní sí yìí

falamma anba'ahu ìbátá nàbí adam wá fún wọn nírò ń parí yaqulu akhbarahum ìbátó fún wọn nírò bí asma'ihim qala alam aqul lakum fi ọlọ́wọ́ bá rí kọ́ sọ pé ayú alìmàláíkà ẹ̀yin màláíkà kọ́ sọta nẹ̀yìn tẹ́wà pẹ̀lú ìbìlìsù iṣẹ́ ìsọ fún yí tẹ́lẹ̀ pé inni a'lamu ghaiba samawati wal ard ẹ́ èmi mo nímà kọ̀kọ́ sámà tilẹ̀ wala ya'lamu ghairi ẹlùmí yàtọ̀ fún mi ọmọ nímà pa rẹ̀ wa a'lamu ma tubduna mo sì fi pamọ́ yaqulu ẹ́ ìtẹ́ ń fi pamọ́ àti kí ni o mátù zihirun mátù bdún jari eléìtẹ́ ń fi hàn wà áìlẹ̀mù mátù bdún e, eléìtẹ́ fi hàn nínú nínú ìṣesí àbí inú ọ̀rọ̀ mú nímọ̀ nípa rẹ̀ wà mọ́kún tún tẹ̀tùmù àti eléìtẹ́ fi pamọ́ ayyakúrù áìlẹ̀mù asírọ̀ kama áìlẹ̀mù al'alaniyyata mọ́ mọ́ ìmọ̀ kọ̀kọ̀ mọ́ yáàni ìtọ́gbàlérò ní pé ìtọ́lọ̀bà ní kẹ́ gbàlérò ní pé ma kátàmà ìbìlísù fi náfsíhì minal kibri wal ikhtirar eléyìí tí ìbìlísù fi pamọ́ sínú ọkàn rẹ̀ nínú ìgbéraga àti ikhtirar rí wọ́n ni ọlọ́ọ̀bà ní kẹ́ ní òun ma eléyìí báyìí ó ní nǹkan tí alimamu Tabari rahimahullahu ta'ala tó ń ṣùgbọ́n nínú nǹkan tí ó jẹ́ kí tí ó sàǹfààní o ni pé sẹ́rí síyàkù yìí bó ṣe gùn tó yìí tí a ó sì dùn tó yìí kò yí bá ní sí a síyàkù tó wà gọ̀ríbù ni ó wà gọ̀ríbù gan so a mọ́ yàtọ̀ fún bí wọ́n ti gbà wá yìí nìkan bákanáà àrímábìrì kan fírí sọ pé wàfíhì àṣíyà òun fíhà nazarun àwọn nǹkan kan wà nínú ẹ̀tọ́ pé ó ní ìdìwòye sí gan tí ó yẹ pé kò sí fi rinlẹ̀ kò yí báyìí nísìnyí náà eléyìí báyìí sì ní a ìbìrùkẹ̀ sí òjí kó yọ wípé tàbáníká mọ́ náà kọ́ṣà tàbáníká mọ́ sí àgbéyẹ̀wò àwọn nǹkan tí a sọ pé ó wà nù rẹ̀ tó ẹ pé nọ́zọ́rù wà mẹ́yìí wọ́n ni àsìkò ọlọ̀ gidi ga kò yí báyìí nísìnyí now eléyìí báyìí ó ní nǹkan tí afáwà Ibn Jarir gbà wá ṣùgbọ́n tó yẹ́ sí pé ajẹ́pẹ́ wáyé pé ọ̀rọ̀ yí ń kọ́ o nǹkan tí ó wà ń bẹ ó jẹ́ nǹkan tó yẹ́ sí pé a lè fi rinlẹ̀ a lè fi rinlẹ̀ bẹ́ẹ̀ nítorí wípé nǹkan yìí nǹkan kan tó yẹ́ pé ọwà gọ̀rí ìbò ni ọ̀rọ̀ tó wà ìbò tí kò gbajúmọ̀ ni naam ṣe wá rí òmìnà tó gbà òmìnà tó ń bẹ òmìnà tó gùn dúró ìjìmọ̀ kàí tán gbà wá látọ̀dọ̀ àsùdí òun náà tó gùn báyìí gẹ́gẹ́ bí orílẹ̀ tí mọ̀ kàí náà ní ṣùgbọ́n òun tó yàtọ̀ díẹ̀ sí eléyìí báyìí àmọ́ eléyìí náà kò yí báyìí nísìnyí òun náà Israiliyatu ó wà ń bẹ̀ tó pọ̀ gan tó yẹ sí pé ó ṣòro gbára lé kò yí bá ní ṣe yìí so Isra'iliya tí wà ń bẹ̀ now àti pé tẹ bá tún wò dáadáa náà láwọn eléyìí tí mo ní tó fẹ́ kàtòrí kó wọ́n náà àwọn ọ̀rọ̀ tán fi kún tí è sọ̀rọ̀ àwọn sọ̀hábà wà ń bẹ̀ tó yẹ pé àwọn tí wọ́n gba ọ̀rọ̀ yẹn wá náà kó papọ̀ náà sọ̀rọ̀ yẹn kùn tó wá kó papọ̀ wípé apá àwọn sọ̀hábà lọ sọ nǹkan yẹn tó yẹ pé kéde àwọn sọ̀hábà lọ sọ tàbí kọ́ yẹ pé a tún mọ́ fúra wípé àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀bẹ̀ tó yẹ sí pé wọ́n mú nínú àwọn tíra tó ti kọjá ni tí ò fẹ́ ní ìsinádù kankan nínú àwọn tíra wọn tó ti kọjá tí ò sí gbára léhun tán ti yí tán ti tọ́ọ́bọ̀ a rí pé wọ́n mú àwọn nǹkan mí bẹ́ẹ̀ kò yí báyìí nísìnyí so eléyìí báyìí o ní nǹkan tí ó wà níbi ayà yẹn kò yí báyìí nìsìn yìí kọ́nà bá lè kẹ́lá kí ó sàánù nìkọ̀kan wa náà àmọ́ tí ò sí èméjì ń bẹ o ní wípé ẹ̀rì gbígbà tọ́nà ọba lè kẹ́lá pa àwọn màláíkà láṣẹ kan kò yí bá ní sí a a máa jí Iblis alayhi la'inatullah ó kàn ń ṣe bí ara àwọn màláíkà ni kò yí bá ní sí ó ń ṣe bí àwọn ń ṣe àwọn sẹ́ta àwọn màláíkà náà ṣe ó ń ṣe bí àwọn màláíkà so nítorí lè fi jẹ́ sí pé òun náà wọnú ìtọ́ọ̀bù yẹn ìdájọ́ ọ̀rọ̀ kọ́ ni òun náà wọnú ẹ̀kẹ́ tí pọ́ wà wọn ó ṣe bí ara wọn òun náà ń ṣiṣẹ́ táwọn màláíkà ṣe ó dẹ̀ gbé láàrin wọn kò yí báyìí nísìnyí tó lẹ́jẹ́ kóhun náà wọnú fìtọ́ọ̀bù yẹn kò yí báyìí nísìnyí àmọ́lọ́wọ́ bá rí kí ọlá ó padà yẹpẹrẹ iblis látara ìyapa àṣẹ Ọlọ́run bá tó yapa àṣẹ Ọlọ́run báyìí kò yí báyìí nísìnyí Ọlọ́run bá rí kẹ́lá padà yẹpẹrẹ rẹ̀ inṣáàlọ́ ni pé àti parí áyà yìí illa iblisa aba wastakbara wa kana min al-kafirin Ọlọ́run bá ní kíra ní ìbìlísù kí n sáré parí ẹ̀ ní àìrífẹ́ Ọlọ́run bá ní àbà ó yarí wastakbara ó dẹ̀ ṣe ìgbéraga láti tẹ̀láṣẹ Ọlọ́run bá wa kana min al-kafirin bá ní látara báyìí ìbìlísù sì jẹ́ ìkan pẹ̀lú pé kíni pẹ̀lú pé ó ṣe ìbá ó yarí sí àṣẹ ọlọ́run ọba ó sì ṣe ìsìkìbá tó fi jẹ́ pé àwọn àfá àwọn olùmọ̀ wọ́n kàkúnnú kófúrù kófúrù ìbá wà kófúrù ìsìkìbá kófúrú pé bọ́lọ̀ ọba ní kílá pààyàn láṣẹ kí yẹn yarí pàṣẹ ọlọ́run bá

ìdáwà fi parí ní pé ẹjẹ́ karùn-ún dáadáa ìbádàlọ́ àṣẹ ẹyọ kan péré ọlọ́wọ́ bá ní pẹ́lápá ìbìlísù ní ìbìlísù yarí ló sì torí ẹ̀sẹ̀ rí búì lórí torí ẹ̀dí kèfèrí ẹwú àṣẹ àìmẹ́yẹ àṣẹ tọ́lọ̀n ti pàwà táwọn sí ẹwú ọ̀pọ̀lọpọ̀ àṣẹ lónìí tọ́lọ̀wọ́ bá ní pẹ́lápá àwọn èèyàn tí wọ́n yarí mọ́lọ́wọ́ bá lọ́wọ́ bọ́lọ̀un pa láṣẹ ọ yarí bọ́lọ̀un pé kò sí tọ́jọ́ oníhun ní ṣe níṣẹ́ ẹ́ ẹwọ́ bí yẹn sí iye lérí bú tó bá ọba tó dá ọpa ọ láṣẹ kò sì yarí bọ́lọ̀un pé nóò sí nǹkankan tó èmi ò ní ṣe èmi ò ní ṣe láíláí ó wá sì gbéraga sọ́lọ̀ àìwá ma yí àṣẹ lọ́wọ́ bá ní kíra ń pa wá lónìí ìyàtọ̀ fẹ́ ní ọkàn sọ́lọ̀ bá pa ìgbésì tí ó gbà tọ́lọ̀ tó rẹ̀ bí ní àìmọ́ yí àṣẹ lọ́wọ́ bá ń pa wá títí ìbìlísù ní ẹ̀ àṣẹ kan lọ́wọ́ bá àríkẹ́ lápá nẹ́bí ádámà tánàbí ádámà takò àṣẹ ohun tó yapa tó iṣẹ́ lọ́wọ́ bá lẹ́bí àṣẹ ohun tọ́nà bá àríkẹ́ yọ́kó lè kẹ́ o tọ́nà bá yọ́kó ní àlùjánnà o má jẹ èso ọjẹ èso má jẹ bí èso yìí ó sì débẹ̀ ẹnu nǹkan yẹn lọ́wọ́ bá àríkẹ́ lágbé kó nú lè kẹ́ lọ́wọ́ bá àríkẹ́ lágbé sí ilé yà sí lọ́wọ́ bá àríkẹ́ lágbé sí ilé ìdààmú bí ayé sí o lọ́wọ́ bá àríkẹ́ lá bínú sí ádámà àti hàwáwù sí o àbẹ́ẹ̀kọ́ ni torí pé má jẹ èso ọjì so àìmọye má jẹ lónìí táwà jẹ àìmọye haramu tọ́lọ ní ká má jẹ táàjì ebi haramu náà igi tọ́lọ ní ká nẹ́bí jẹ ànẹ́bí ara kan bẹ lónìí wọ́n ni àfà tẹ́tí rí ìgbà kan la máa sọ pé wọn <laughs> àwọn èèyàn fi confidence fi ń jẹ àwọn fún lónìí báyìí sí yìí pẹ̀lú confidence làwọn ọlọ́pàá fi ń jẹ àrọ́ ìtàwọn ọlọ́pàá jẹ fi ń gbègbè sí ayé sí nìsí inú haramu làwọn ti gbègbè sí ayé ká pọmọ ẹlẹ́mọ̀ẹ́lẹ́kọ́ jayé ká gba owó lọ́wọ́ àwọn ọlọ́kadà tí wọ́n ti ń dààmú káàkiri látàárọ̀ lẹ́yìn gba sálárì fa ní kíní ọlọ́pàá tó tó sojú bí kíní ń gba sálárì o wà láì ń gba sálárì tí ẹ o àwọn ọlọ́kadà táwọn tó wá ń tẹ́tọ́ wá ń yóò tó mọ́ fi agídígbà lọ́wọ́ yóò máa fi dájọ́ ó sì lọ́fẹ́ fi wo ọfẹ́ fowó ní wo ọmọ ọlọ́fẹ́ fi ṣe nǹkan rí ó sì rò pó lè fi ṣe nǹkan rí báhùn sá lówó èpè láì sí pé wọ́n ṣẹ̀ bàbá ti ẹ̀wà ṣẹ̀ náà ìbíjọba lọ́fà wọn lé lọ́wọ́ bàbá wá ṣẹ̀ náà tọ́sẹ̀ sófin ọ́fà wọn sí ìdájọ́ wọn lórí wọ́n ṣe sẹ wọ́n sẹ sákò ìjọba ọ̀wá ń gbàá lọ́wọ́ àwọn ọlọ́kadà ẹ́ àti lọ́wọ́ àwọn oní taxi àti lọ́wọ́ àwọn oní private car náà ha àti lọ́wọ́ àwọn tí wọ́n ń jà ládùúgbò wọ́n kọ sí police station báyìí pé bail is free ẹ̀tàn ni wàlọ́ì wàlọ́ì mọ́fọ́lọ́wà gbọ́ra bail is free o ẹ́ àìmẹ́yẹ àwọn nǹkan táwọn wọ́n ni police is your, is your friend ìmọ́ sọ police is your enemy because wàláì ọ̀tara ló gbà ọlọ́pàá ni àwọn ọlọ́pàá ni àwọn ọlọ́pàá tí wọ́n mú èèyàn báyìí ha wàláì ẹjọ́ ń bẹ lọ́wọ́ èèyàn tí ó sẹ̀ tó wọ́n dájọ́ kú fún wọ́n sì mú báyìí wọ́n sì gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí tí ẹ̀ wọ́n sì mẹ́lò ẹ̀lùmí wọ́n sì lọ fi rọ́pò rẹ̀ wọ́n sì lọ pa ẹlòmí wàláì tí ó sẹ̀ ẹ̀ẹ̀mọ̀ pín sẹ́lẹ̀ àbí ẹ́ eh? wàláì mo fọ́lọ́ màbúrò ayé ń ṣẹlẹ̀ wàláì èèyàn tó wọ́n dájọ́ kú fún báyìí àwọn òun sì gbọ́ wọ́n sì kan lábújá tó tó yí wọn lọ́wọ́ náà wàláì ọlọ́pàá kan tí ò bá wọn ṣe òun wọn promote kódà ẹlọ́pàá tí ò bá wọn ṣe tí wọ́n promote wọn àdúgbò wa ń ọmọdé àdúgbò lọ́lọ́wà tán padà fi promote ẹ̀ àti dpo àti dpo àti dco àti dto gbogbo wọn wọ́n gba mílíọ̀n wọ́n ọmọ tán dájọ́ kúkún wọ́n sì filẹ̀ tó kọ́ gbówó tó pọ̀ lọ́wọ́ àwọn parents ẹ̀ tó ráwọn wà ní senate wọ́n sì mú ọmọ mi tí ó ṣẹ̀ rárá wọ́n sì lọ pádánù ẹ̀dàkùn ẹgbùgbù àwọn ọlọ́pàá ó sì kó àwọn èèyàn ní rógà lẹ́kọ́ báyìí ní nǹkan bí 6 o'clock ìrọ̀lẹ́ ó sì ní wọ́n rìn ìrìn wàdáì àìwá mẹ́yẹ wọ́n wà lọ kó wọn sí pàǹtí tó bá wá yá tó bá ti kọ́sì kọ̀báyìí ìwọ ìwọ ìwọ ìwọ wọ́n sì kó wọn jáde àwọn tó kó jáde wọn lọ pa wọn ní ẹ̀ nínú ọmọ èyí bá ní sí ọlọ́pàá ń jẹ àrámù wà láì ẹ̀ lè kátán nínú àrámù tí ọlọ́pàá ń jẹ ọlọ́pàá nù ẹ̀wò nẹ́pà àwọn ọmọ tí máa ń gba owó káàkiri pá jánájáná nínú àwọn nẹ́pà wọn ní táwọn fi ń sẹ̀ nínú casual workers ní wọ́n wọ́n yíso ìṣẹ́ nẹ́pà gẹ́gẹ́ ẹni tó jẹ́ ìṣẹ́ nẹ́pà engineer òun ní máa ń gbarú wọn ṣe ní táwọn fi ń jẹun ní pé ẹ̀ẹ̀dìdì sáwó lẹ yájá rẹ yóò adẹ̀rẹ̀ ẹ̀dẹ́kùn ẹ̀dẹ́kùn ẹ̀lọ́mọ́fẹ́ mọ́rẹ̀ ìwá

ah Nàìjíríà ṣe dorí kodò 7,000 ní owó ep ẹ́ àwọn ọmọ wà tán 25,000 naira pẹ̀lú àìsí ẹwà wo 7,000 naira lórí each student each candidate irú àwọn miracle center ẹ̀jẹ̀ ní àwọn ọmọ tán máa rẹ́jísà ń bẹ̀ máa ń pọ̀ gan ẹ́ 7,000 ẹwà mara principal wọn mọ̀ gọmọ́tò lálá wọn mọ̀ kọlí ẹrù pé sálárì wọn ni sálárì wọn ò tó sanwó iléèwé àwọn ọmọ wọn kò tó jẹun kò tó tó bá rí wọn padà yáwó gbẹ̀yìn nígbà yóò sù ní tó bá rí pé sálárì nìkan lọ́fẹ́ gbára lé ẹ̀ tí ọ̀nà sáà àwọn owó tí ò tọ́mọ̀ ní àwọn príncipà ń jẹ àrámù láyé àtàwọn atm àwọn headmaster káì ẹ̀bá tó kó mẹ́wọ̀n gbogbo sector ẹ̀ gbogbo sector àwọn èèyàn jẹ ẹlọ sí local government ẹwọ àwọn ọmọ tí mẹ́ ń jáwé bá wọn pípọ̀ pùtẹ́wò ìwé wọn ìwé yíò lè pé láyé wà láì láwọn ọmọ tí mẹ́ sáré kó èso sẹ́nu àwọn pípọ̀ pùtẹ́ mẹ́ ń jáwé wọn ha ìyẹ́lájá ara mú bẹ́ẹ̀mẹ̀ wọn ṣe rí tí ọmọ bá fún wọn ní ìwé báyìí ní àwọn ìwé yẹn wẹ́rẹ́ bẹ́ẹ̀nù kankan yẹn wọ́n wà lọ sọ́dọ̀ àwọn píríntà wọ́n wà bá wọn píríntì kọ́pì tó pọ̀ kọ́pì tí jọ mẹ́rin ọkàn tẹ́bátà báyìí wọ́n ta kọ́pì tí wọ́n mẹ́wàá <laughs> wà láì ìyáláyà owó ní wọ́n rí bẹ̀ níbi rẹ̀bẹ̀ níbi tẹ́wọ̀n yẹn tó bá ta kọ́pì tí jọba ẹyọ kan wọ́n ta kọ́pì tí títí wọn márùn mẹ́wàá wọ́n ta 20 ọ̀pọ̀lọpọ̀ kọ́pì tẹ̀rẹ̀ rí ẹ̀ àtẹ́lẹ̀ tó jẹ́ stíkà ní o àtẹ́lẹ̀ tó jẹ́ tíkẹ́ẹ̀tì ní o ti tí wọn lọ́pọ̀ jù mẹ́ tìjọba kéré kò tí yẹ báyìí tìjọba kéré ṣe wá rí kò sí bẹ́ẹ̀ bá ara ti ti Kwara yìí tẹ́ bá dé Ọ̀ṣun ìwé yìí ò lè pé láyéláyé tẹ́ bá sì rátọ̀ sun tẹ́ bá dé Kwara wọ́n sọ wípé kìní kan wàláì wàláì kò lè pé <laughs> wàláì mọ́ o kìí o <laughs> wàláì kò lè pé láyé ìwé ìwọ́n mọ̀ ìdí tí ò fi lè pé <laughs> wàláì ìmọ̀ nǹkan tó fà tí ò o

ẹ̀tí ọ̀nà sáà gbogbo bí tó bá dé bòdé lẹ̀ yíbò gbogbo bí tó bá dé ní gbogbo àwọn state tó wà Nàìjíríà kò lè pé bọ́ọ̀lù yìí fẹ́ pé bó ṣe máa mú ọ káàkiri tó bá yẹ pé state mẹ́rin lọ́gbà kọjá kó tẹ́ tó lọ gbogbo wọn bó ṣe máa mú ọrùn tó sì máa gbó lọ́rùn torí kò lè pé kò lè pé ọlọ́run bó sàánú wádé so ọlọ́run bá yóò jẹ́ kí yóò sọ wa nínú ìlú yìí wàláì tán ní corruption ẹmọ́ wùlẹ̀ bí tán bá ní kí ní corruption ẹ̀kà kọ Nigeria síwájú ẹ̀ Nigeria ní definition corruption ẹ ti gbà á fún ṣíṣà tẹ́lì ẹ̀bá pẹ́ tó wá fẹ́ máàkì yí ní kí ní corruption ẹ̀ bá ti kọ Nigeria síbẹ̀ yóò 100 ní ẹgbàá pátápátá wàláì nìkan náà àwọn òyìnbó ní ó Nigeria our fantastically corrupt fantastically wàláì àwọn onílò onílò náà tá tọ̀ àwọn onírú oníyọ̀ náà àwọn ilépo aláta àtẹ́lépo pupa àtẹ́lépo ilépo pẹ̀dúró oúnkàlùkù ń bá ti ẹ̀ lọ ni àfá àgbẹ̀ oúnkàlùkù ń ṣe jàmbá lọ ni àfá ó sí ọwọ́ àrámù bí àrámù ń lọ ní ọlọ́run bó sànà wa ọlọ́run bá subhanaka wa hamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àrísàrá kò ní síbẹ̀